ẹ má mú ọmọ wa títì mọ́ ẹ má lọ mú àwọn gọ́vnọ̀ àwọn olóyìnkó yìí kọ́ ló máa mú wọ́n fìyà ẹ mọ̀ yìí pé ó dàbí pé èèyàn tó fi ìyà jẹ mẹ̀kúnnù ni tá a bá láa fẹ́ gba òmìnira nílẹ̀ kóòtù òjìire nǹkan tó yẹ ká ṣe àwọn ọ̀nà tó yẹ ká gbé gbà ẹni tó jẹ́ olórí wa tó jẹ́ bàbá Bánjí Akíntóyè bàbá yẹn ń ṣe ìgbésẹ̀ yẹn mọ ìgbésẹ̀ yẹn tí wọ́n ń ṣe lábẹ́nú àwa náà wá nídìí ìgbésẹ̀ tẹnu ṣé tí àwọn tí mo dárúkọ yìí èèyàn méjìlá ni mo dárúkọ yìí ṣé tó bá jókòó ṣe rò pé wọn ní ti fi Sunday Igboho lẹ̀ kí ni nǹkan tá a rí tá a rí pọ̀ o nǹkan tá a rí ó pọ̀ tó ní kálukú fífi ní ó tiẹ̀ dáa ẹ jẹ́ àmà lóńlọ́ wà ṣé wọ́n bí sórí mẹ́ja ni ajere ìròyìn ìròyìn ajere. ẹ jẹ́ kí a máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nìkan ní YBN fún ètò yín ètò wa bí dá ti máa ń gba àwọn àlejò ọ̀tọ̀ kò lóòló àwọn tó jẹ́ pé gbajúgbajà ni wọ́n ọ̀pọ̀ á ní ẹ́ ẹ àmọ́ wọn ṣùgbọ́n àtúmọ̀tún jẹ́ kẹ́ àtúmọ̀tún wọn wò nítorí gbajúgbajà ni wọ́n tó sì ní àwọn ọ̀rọ̀ kan àbí ohun kan tí wọ́n gbé dání òun náà la pè ní ajere ìròyìn abala ìgbàlejò tó jẹ́ pé ibẹ̀ gángan láti máa ń nà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n tó kọ́ pátá gẹ́gẹ́ bí ọmọ ìlẹ́kàrọ̀ òjire àti gbogbo àwa tí a wà ní orílẹ̀-èdè nàìjíríà àti àwọn bàbá wa ẹ̀gbọ́n wa àbúrò gbogbo ẹ̀ pátá tẹ wà lókè òkun tí ẹ máa ń darapọ̀ mọ́ ní gbogbo gbà òun ni mo fi ń kí yín káàbọ̀ ní àkókò yìí ìpẹ́ ẹ̀ káàbọ̀ sí ojú ètò yìí ajere ìròyìn olúmọ̀yẹ̀wò àbàjẹ́gìn lórúkọ tèmi àbàjẹ́gìn adé orí àfi ògbárò olókùn jẹjẹ orí ẹṣìnú kìyìn ẹṣẹ àmúkalẹ̀ tó ẹmúkalẹ̀ tó ẹ má yí kúrò bẹ́ẹ̀ òṣùpẹ́ mi kọ́kọ́ mo wá o torí àṣà mi kì í fi apá kan fò èmi àtolólùfẹ́ mi ejíkẹ́ mi òun náà bẹ̀rẹ̀ àgbàrá ó yá kí wọ́n lé. ẹ àsìkò yín gbogbo tẹ tí wọ́n wáyé kọ́ ní Yorùbá Broadcasting Network YBN náà lọ́wọ́ lórí ètò yìí ètò wájú rẹ̀ lónìí àwa adi gbogbo ẹ̀ ìdíwá fún yín ọláyẹmí adéhùnmí owurubutu lórúkọ tèmi ìwọ wa ta sọ sódò lónìí ẹja ńlá òun ló tún gbé wá ẹja ńlá hmm. àbí ẹja ńlá tìlápìá ló ń jẹ lákàpẹ ní wèé tìlá ọjà kan nínú London Amẹ́ríkà lè. ẹ wo Amẹ́ríkà láti gbélé wa wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ajìjàgbara hmm. fún ìdásílẹ̀ orílẹ̀ yorùbá mm. àwọn àgbàbọ̀ wọn lẹ́nu nìkan báyìí àti gbọ́ pọ̀ wọn àwa máa pọ̀ wọn ní ààrẹ almoruf ààrẹ almoruf ṣùgbọ́n a máa fẹ́ káwọn fúnra kan nà ń lẹ́kùnrẹ́rẹ́ orúkọ bàbá wa ẹ kú lédè àsìkò níbi níbi tẹ wà mẹ́ẹ̀. orúkọ tèmi ni ààrẹ almoruf wọ́n bagún àwọn ọmọ ọ̀rọ̀ míyàn ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí òjò pàṣẹ kẹrẹ má jẹ ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nìkan àjìfà hmm. ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bíi egbin ìdómògùn tí ni mí akílàjà èkó tí pọmọ ìyá èkó tó rántí ọmọ ọlọ́mọ èkó tí ò lọ́kọ ọkọ èkó tí ò lọ́kọ fẹ́ tó mú un gíngín tó fi gbọkọ lọ́wọ́ ọlọ́kọ èmi lọmọ ládé ńládé ńládé aláàfin ò ládé adé aládìkúnlagbà fọláàfin bẹ́ẹ̀ ni ọmọ Ọ̀yọ́ ni mí mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ètò yìí mo kí gbogbo ẹ̀yin ìyá mi mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí ọmọdé mo kí àgbà mo kí oyún inú bẹ́ẹ̀ ni mo kí àṣẹ ẹ̀dì ẹ ṣeun á lẹ ṣe bẹ̀rẹ̀ ogan bíi pé káà náà bẹ̀rẹ̀ sí ní kira wá ń bí ni ṣùgbọ́n a ní bá òkú lọlé olóró ẹ ká ṣe wẹ̀ ní kọ́mọ́ kébé àwọn tí a fẹ́ máa jọ sọ lẹ́nìí ẹ̀yìn gẹ́gẹ́ bíi ẹni tí a mọ̀ gẹ́gẹ́ bí ajìjàgbara lẹ́yìn náà bó tilẹ̀ jẹ́ pé ẹ bọ́ sí gbòòrò kẹ máa kó àwọn èèyàn tẹ̀léra yín ṣùgbọ́n láwọn ojú òpó ayélujára èyí náà máa ń sọ̀rọ̀ nípa àwọn tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọmọ ilẹ̀ káàró òjìrì táwọn sílẹ̀ Yorùbá bàbá ẹ jẹ́ n kọ́kọ́ bi yín ná kí ni ẹ̀yin wò wípé ṣáàtì ẹ̀ ti tó dá dúró àbí kí ló sun yín sí díẹ̀ kẹ tó bẹ̀rẹ̀ sí ní pè fún ajìjàgbara. Hmm. ṣe rí wàhálà kò sí ìbéèrè tẹ bèrè tí mi ìyá ń sàkún o mo ṣe ti gbéraga o gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ibi tó ti bí mi Ọ̀yọ́ Mèsì torí mo máa ń fi ìlú mi yẹn máa fi yan gangan ó ń ṣe ìlú tá a gbọ́dọ̀ fọwọ́ rọ́ nílẹ̀ kóòtù òjíire bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ Yorùbá ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ níbi tí ó ti yé oníkálukú sí nínú pé kí ni nǹkan tá a rí Yorùbá ní ojú ló mọ ohun tó yónú ìdodo nídajì ara. dẹ́rẹ́ mi pa bàbá o. ìbéèrè tẹ́ béèrè yẹn gangan ó ti ní àṣà fún ọmọ kóòtù òjíire àfi tí wọn ò bá fẹ́ sọ̀rọ̀ lókù. níta wà á rí ẹ̀yin lè má rí níta yìí ń rí èmi lè má rí ó ní ó ní àwọn olóyìnbó ṣe máa wọ́n pe èdè kan pé tá a bá kọ nine ẹ̀ sàn tẹ́mi àti bá dún wájú ara wa tí n bá ní olóòtú ẹ̀kọ́ nine adúró ni adúró ẹ̀ fọwọ́ kọ́ sílẹ̀ lẹ̀ hmm. ẹ̀yin máa rí mẹ́sàn-án èmi máa rí mẹ́fà hmm. náà ìdẹ́lẹ́kọ́ àfi tí n bá yí padà kọ́rọ̀ wa tó lè jọra wọn bọ́rọ̀ Yorùbá ṣe rí gangan nìyẹn. àwa ní kábàámù ní olóró ṣe rí bíbí ire ọmọ Yorùbá bí Ọlọ́run ṣe dá wa àwọn atúnidá wọ́n bà tiwa jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ hmm. níbi tí ẹ̀mí dẹ̀ bá dé yìí mi ì lérò pọ̀rọ̀ kan wà tá a lè sọ àmọ́ a máa ń pé ọ̀rọ̀ sọ nítorí pé bí àwọn bàbá ńlá bàbá wa ṣe kọ́ wa nílẹ̀ kó tó jíire ni pé a gbọ́dọ̀ ṣe ìbọ̀wọ̀ fún àgbà tí a bá ti ń ṣẹnu yánkanyànkan sí àgbà wọn á ṣe bẹ́ẹ̀ fáwa náà kò ń ṣèpè. ó dà bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn ìdí ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé tá a bá ń sọ nípa àwọn ajìjàǹgbara yálà lókè òkun àbí ní orílẹ̀-èdè nàìjíríà torí nínú iṣẹ́ ìwádìí táwa ṣe a gbọ́ wípé ẹ ní ẹgbẹ́ bíi àkójọpọ̀ tẹ̀tí máa ń bára yín tẹ̀tí ń sọ̀rọ̀ káríká fojú wò àwọn ajìjàǹgbara tí wọ́n gbóhùn sókè tó ń sọ̀rọ̀ síta wọ́n tó mélòó. Ah. ajìjàǹgbara tó ń sọ̀rọ̀ sókè tí ń bá bùkù láwọn tẹ̀mí mọ́ o ní ìlú amẹ́ríkà london káàkiri kí tí nàìjíríà ní ìtìtì bá kú kékeré a tó ni wọ́n máa lé lógo wọ́n á lọ́wọ́ ah, ṣe bí a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe béèrè yẹn kò ráìtì nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́ ń lọ ẹ mọ̀ pé mo ti sọ ọ̀kan lẹ́ẹ̀kan mo pèdè kan mo ní ojúlómọ tó yónú ìdodo nìdajì ara kò ní ìdí kí èèyàn ṣe sọ pé ní báyìí tẹ́ ẹ bá béèrè kwẹ́sùn tó bá débẹ̀ yẹn mi bá da yín lóhùn kò sí ẹni tó lè sọ pé olóòótọ́ bọ̀tá múra wa. ẹ jẹ́ kí wá béèrè béèrè kan níbi ẹnu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ lẹ́yìn Tí àwọn agbófinró orílẹ̀-èdè olómìnira Benin tí wọ́n ti mú lóyè Sunday Adéyẹmọ tó ti wà ní àhámọ́ wọn láti oṣù keje a rí pé àwọn kan kọ́kọ́ dìde àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé Sunday Adéyẹmọ ní o ẹ tú sílẹ̀ o Yorùbá nation nísìnyí ẹ ìgbòmìnira nísìnyí ṣùgbọ́n a wá ṣàkíyèsí wípé láti bí oṣù mélòó kan sẹ́yìn gbogbo ariwo yìí ti lọlẹ̀. Hmm ṣé wa sọ wípé ẹ̀yin tẹ̀ ń pè fún ẹ tí a pè ní ajìjàgbara yìí kò sí ohun kankan tí ẹ tún fẹ́ rí sọ mọ́ ni àbí ká sọ pé ibi tí olóyè Sunday Adéyẹmọ wà wọn ibẹ̀ náà láti wọ́n sí àti pé kí tún ni àwọn ojúṣe wo lẹ́yìn ń gbé fún ìtúsílẹ̀ Sunday Adéyẹmọ tí wọ́n mọ̀ Sunday gbogbo. ṣe rí olóòtú question tẹ béèrè yẹn náà ó strong bọ́dí nǹkan tèmi máa sọ fún yín lórí pé kí ṣe mọ̀ pé báwo ni máa ṣe put ọ̀rọ̀ ní Yorùbá tí a bá ń torí tá a bá ti èmi gan tá a bá wà létò Yorùbá èmi ò fẹ́ kí èdè Gẹ̀ẹ́sì kò bọ́ sínú ẹ̀ rárá mo máa ń fẹ́ sọ ní èdè abínibí ṣe rí àwọn tó ń jáde pé ẹ Sunday lẹ tẹrí tó lọlẹ̀ lẹ́nu oṣù bíi méjì hmm. wọ́n pin wọ́n nípa ni ẹ bá hmm. wo ètò mi mo ti sọ̀rọ̀ yẹn rí yes ó pin wọ́n nípa mo ti sọ̀rọ̀ yẹn rí pé nígbà tí gbogbo wa ń jà pé bí tiẹ̀ ṣe wà yìí mo ní bí tiẹ̀ ṣe wà yìí o hmm. mi ì fẹ́ jà fún ìjà àgbàrá mọ́ ṣe rí kínní yẹn ó pin àwọn èèyàn nípa ni. Mm tí n bá dẹ̀ ní nǹkan pìyàn pa ó yẹ kó ti yé yín. Hmm, apá wọn pin. Hmm, torí pé èmi gangan fúnra mi mo jáde ńjọ́ kan mo ní mi ò ní ṣe mi ò ní sọ̀rọ̀ Yorùbá nation mọ́ mo jáde. kí ló dé. àwọn ẹ máa gbọ́ nínú question tí bàbá ìbéèrè ni mo ní mi ní sọ̀rọ̀ mọ́ lórí Yorùbá nation ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ mú tí mi ní sọ̀rọ̀ mọ́ tí wọ́n bá gbé olóyè Sunday Igboho jáde nǹkan tí gbogbo wa ń ṣe ni pé tí ọmọ Yorùbá bá wà ẹ mọ̀ pé tá a bá ń sapá tá à ń sapá yẹn tó yẹ pé gbogbo kíní ẹ̀ pàbó ló ń já sí ó máa ń súyàn ó dàbí ẹni tó lọ́kọ lé ni tí ọkọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí nílùú pàápàá pàápàá lójoojúmọ́ tó yẹ pé kó má ti sọ̀rọ̀ kan ìgbà tí ló máa fi pàdé ẹ̀ inú ilé ayé aṣọ ọmọbìnrin yẹn kò sí bó ṣe lè fẹ́ràn ọkọ yẹn tó ayé aṣọ lọ́nà kan ẹ jẹ́ wá sọ ọkọ fún yín gbogbo àwọn tẹ́ ẹ rí tó ṣetán láwọn ò ṣe mọ́ àbí kinní kan yẹn wọ́n ti rí i pé agbára yẹn ó ti kọjá ibi tá a lérò àṣẹ yẹn àtòkè ni àṣẹ yẹn ò ṣe àṣẹ ò ṣe ọ̀dọ̀ àwọn èèyàn mọ́ ò ṣe ọ̀dọ̀ àwọn táwa lérò ibi tí àṣẹ ti wá ó jìnnà gan ó ti yé yín ibi tí ọ̀rọ̀ yẹn ti wá ó jìnnà gan ẹ má bínú òórùn mú nítorí ó yẹ káwọn èèyàn tiẹ̀ rí ojú mi kọ́ lè mọ ẹni tó ń sọ̀rọ̀ ṣe rí but nǹkan tí àwa fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi sínú àmọ́ Ọlọ́run máa gbàkóso bọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè yẹn ó ti sú àwọn èèyàn ìdí tó dẹ̀ fi sú èèyàn ni pé ńgbà táwa tá à ń jàjà agbára nínú wa nínú question tẹ kọ́ tẹ béèrè lọ tó yẹ pé ẹlòmíì nítorí pé kó lè lówó lọ́wọ́ ló ṣe ń bá wa ṣe kínní wọn ò ṣe kínní nítorí pé kí olóyè Sunday Igboho jáde ní ìyọ́sọ́ èmi kẹrẹ kò sí ẹni tí èèyàn kan lè jáde tó bá bú mi àfi tí mi bá fẹ́ dáràn yẹn lóòlò kù tí mi bá kàn fẹ́ dá lóhùn tí mi fẹ́ fún ní mi fẹ́ fún ní mi fẹ́ sọ lóyìnbó mi fẹ́ fún láyè nínú ọ̀rọ̀ mi àwa kan ń gbé sókè àwọn kan ń jù wálẹ̀ tá a bá láa fẹ́ gba òmìnira lílẹ̀ kó tó jire nǹkan tó yẹ ká a ṣe àwọn ọ̀nà tó yẹ ká a gbé gbà ẹni tó jẹ́ olórí wa tó jẹ́ bàbá Bánjí Akíntóyè bàbá yìí ń ṣe ìgbésẹ̀ yẹn wọn ìgbésẹ̀ yẹn tí wọ́n ṣe lábẹ́nú àwa náà wá nídìí ìgbésẹ̀ tẹnu ìgbésẹ̀ tẹnu ni pé kí oníkálukú fi ìrònú ẹ̀ hàn pé ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà yìí dáa àmọ́ àwọn èèyàn wa àwọn kan wà inú ságà náà wà inú èébú ẹ wá jọ ní yorùbá nation àwọn kan wà nù wọn politician ni wọn wọn jọ yorùbá nation wọn try láti fi kíní ẹ divert wa kúrò níbi tá a wà bọ́ àwa náà ti wá rí wọn adẹ̀ ti mú ọlọ́run ti ń fi ojú wọn hàn wá lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ ṣé mo dáhùn béèrè yẹn dáadáa. àgbàdùn yìí. wà òkè pẹ̀lú ẹ̀. ẹ ṣì wà lójú òpópónà torí bí tá a ṣe ń sọ náà ni pé ọ̀rọ̀ yìí náà kò ṣeé dágbé bẹ́ẹ̀ àwọn ìrìn àjò wo lẹ́yìn náà ti rìn pẹ̀lú àwọn ládéládé wa nílẹ̀ Yorùbá àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé àti àwọn wo ni wọ́n sì dúró gẹ́gẹ́ bí alátìlẹyìn àwọn ìjà tí à ń jà yìí. ìyẹn lára àwọn ọba ládéládé o. ìbéèrè yìí ò yé mi ẹjú bèrè mà. tá a bá ń sọ nípa àwọn alátìlẹyìn wa lórí ìdásílẹ̀ ti Yorùbá Nation kí ni ìgbésẹ̀ tẹ́yìn ti gbé láti rí àwọn tó jẹ́ àgbààgbà bí àwọn ọba ládéládé èmi ìkejì bẹ̀ ni pé àwọn ọba wo la lè sọ wípé wọ́n fara mọ́ ohun tá à ń ṣe yìí jẹ́ kí wọ́n ṣì wà lẹ́yìn wa dé àsìkò. ṣe rí ọ̀rọ̀ yẹn dàbí kọ́ṣọ́ yẹn dàbí sóònú ẹ̀kú àmúmọ́ra ni bẹ́ẹ̀ ni mi ì ní sọ fún yín pé mi ì ní dá yín lóhùn àmọ́ màá dá yín lò gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe kọ́ wa ó yẹ kẹ́ ti mọ ibi tí mò ń lọ. alákọ̀ọ́kọ́ mi ò ní nídìí láti dárúkọ àmọ́ a ti gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn ọba aláyé dáadáa ìgbéraga kọ́ àwọn ọba tó ní ẹnu dáadáa kò ń ṣe mẹ́rin kò ń ṣe márùn kò ń ṣe mẹ́fà ọ̀rọ̀ wọn papọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ò papọ̀ nítorí pé a ní sọ fún ọ pé nǹkan báyìí la fẹ́ béèrè tá a bá bá wọn sọ̀rọ̀ ibi tá a máa gbà wọlé gan ẹ lè pe aláàfin sì kẹkọọ ní àbíkẹpọ ní kẹkọọ wọlé gan bàbá kí lẹ rí sọ̀rọ̀ Yorùbá nation ẹ gbọ́ Yorùbá yẹn ẹ mọ̀ bí èsì tó máa fún yín kò ní dáa ẹ kọ́kọ́ ní ẹ kọ́kọ́ gbọ́dọ̀ ní ní bèbè tílé ẹ kọ́kọ́ gbọ́dọ̀ ruko kẹ fi àdá ṣán oko yẹn kẹ mẹsọ pé ilẹ̀ yẹn ti dán ibi téèyàn lè gbẹ́sẹ̀ lé ni tá a lè gbẹ́sẹ̀ lé ṣe pé tẹ bá ti wá gbẹ́sẹ̀ lé ẹ ti ní àyè láti rìn dáadáa lórí ẹ ẹ ní bẹ̀rù pé ìjù fẹ́ sùn yín àmọ́ tó wá wogbó sùúrù mo fi ń pòwe ni o wá wo nugbó yẹn èèyàn kan wà ní ọ̀dà sáwọ́ mẹ́tò wà nugbó nígbà wàṣọ wa ní kúrú ọfẹ mọ tó wà ń bẹ tó bá rẹni dẹ ẹ lóhùn wà ní kò séyàn bẹ bòtí èèyàn wà ń bẹ kò fẹ́ dẹ ẹ lóhùn mi èsì mi nìyẹn lórí ọ̀rọ̀ yẹn. ọ̀dà ní ẹnujọ́ ní ẹnujọ́ mélòó kan sàn lórí ìlànà ọmọ òdua tí bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n ń ṣe alága pẹ̀lú gbogbo ìlànà àjọ ninas la dédé bẹ̀rẹ̀ sí ní wúgbọ́ lọ́tún lọ́sì pé àwọn kan wọ́n ti lọ gbowó o àwọn kan ní àfi kí lágbájá kan di aláṣẹ bẹ́ẹ̀ làwọn kan sì ń pè pé ilẹ̀ Yorùbá ìṣẹ́ la fẹ́ gba òmìnira ẹ̀ ipò wo ló wà báyìí torí ọ̀gọ̀ọ̀rọ̀ a máa ní àwọn tó ń bẹ lókè òkun àwọn náà ń pè fún ìdásílẹ̀ orílẹ̀ Nàìjíríà ipò àwọn tó wà ní ilé gangan wípé kò sí nǹkan kan tí wọ́n ní lágbára láti ṣe kí ni àwọn ìrìn àjò yìí báwo ló ṣe lọ ẹ ti ẹ̀dán bẹ̀ fún wa dáadáa torí ẹ̀yin lẹ́dà bí awòjì tó rílé tó rọ̀gùn tẹ súnmọ́lé ẹ ti ẹ̀ sì wà lókè òkun. ṣe rí láàrin yẹn àwa ọmọ Yorùbá gbogbo a gbọ́dọ̀ lajú àsìkò tó yẹ ká lajú rèé mo pa òwe kan lórí iṣó mi mo dẹ̀ máa ń pọ̀wé yẹn gbogbo ìgbà kódà máa dárúkọ nínú ibi ibi tí máa fi dárúkọ ni máa dárúkọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu nígbà tí a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ agitation ní twenty twenty tá a bẹ̀rẹ̀ fọ́ṣù mi tí bá ní màá sẹ̀lẹ̀ sí kẹ́ni kò sẹ̀lẹ̀ sí yín mo ní mo pa yẹn mo ní ọmọ ẹni ò ní ṣèdí bèbèrè ká filẹ̀kẹ̀ ọmọ ẹlòmíì àwọn èèyàn ní kí ni mo mì mo á dá wọn lóhùn lórí show náà ni mo ní ṣé tí wọ́n bá fi bàbá wa Bọ́lá Ahmed Tinubu sílẹ̀ pé ká dìbò ó di dandan ṣé ọmọ Haúsá ni máa tẹ̀ka fún ni wọ́n wá dákẹ́ ẹ̀ nítorí pé ẹ mọ̀ pé àwọn ọmọ wa tàbí ṣe Yorùbá ò yí ẹlòmíì hmm, Yorùbá ò yí ẹlòmíì tó bá dé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kèsì di ọmọ ẹlòmíì inú ilé mi ò ṣáà ní dáa àbọ̀mọ mi kó ṣe kó nípọn kó ní ìdí kó ní gbogbo ìkí wá mú ìlẹ̀kẹ̀ tí mo iyùn tó dáa kí n wá lọ fi sídìí ọmọ ẹlòmíì ó ti mí pé mo ti tara ayé mi lọ́pọ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni ṣé wàá rí nǹkan tí kò wá yí àwọn èèyàn wa ó pọ̀ ju tó yé wọn lọ. ṣé ní lórí bí ìbéèrè yín yẹn ẹ máa mú fún mi ní ẹyọ kọ̀ọ̀kan mi ìfẹ́ kẹ́ máa dà pọ̀ kí n má gbàgbé oh. torí mo fẹ́ máa dáhùn ẹ̀ according to bẹ́yẹn sọ tó bá ti pọ̀ mí nílé kó pọ̀ ẹ sọ pọ́ìntì ẹyọ kan ẹ sọ ní ẹyọ kan kí n dẹ̀ sọ lórí ẹyọ kan yẹn kẹ tún wá béèrè míì kí tún sọ̀rọ̀ lórí míì tẹ bá ti kó mẹ́ta pa àní mọ̀bí tá a lọ bọ̀ tẹ bá wá béèrè ẹyọ kan tí ọ̀rọ̀ mi bá ti wá papọ̀ mọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ lè má béèrè mọ́ ṣe rí ibi tá a lọ ibi tá a lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmì ibi tá a lọ ibìkan náà ni but ọ̀nà tá a máa gbà débẹ̀ ló yàtọ̀ tẹ́mi bá ń bọ̀ láti sùúrù lérè yìí lè máa bọ̀ láti Lagos Island ẹlòmíì lè máa bọ̀ láti Agége kẹlòmíì máa gba ọ̀nà Ìkòròdú bọ̀ a mọ̀ pé gbogbo wa ojú ẹlẹ́gbà là ń lọ. tó ti yẹ yín ṣé wàá rí káwa máa sọ fáwọn èèyàn wípé nǹkan báyìí ni ká ṣe àbí nǹkan báyìí ni ká máa ṣe ká máa sọ fáwọn ará Nàìjíríà pé ẹ sọpọ́ọ̀tì wa ṣẹ́rí ibi tó yẹ ká ti kọ́kọ́ stọ́ọ̀pù ni nígbà mo ṣe kúrò lórí iṣẹ́ kan bí ṣe ń bọ̀ yìí rẹ pè mí wọlé yẹn bí ṣe kúrò mi tí mo wà ọmọ mi kan nǹkan àwọn náà wà lórí show the same thing yìí èmi kàn tiẹ̀ wọlé ni torí ọ̀rọ̀ tó ń sọ jọmọ́ ọ̀rọ̀ yẹn wá kílìkì ó dẹ̀ á dì ṣe rí mistake tí kò yẹ kí àwọn ẹ̀ má bínú torí ìgbà olú ti tún wá mú mi torí inú òtútù la wà. ṣe rí nǹkan kan tí kò yí àwọn ọmọ Yorùbá ni pé kó má máa sọ fún àwa tá a wà ń lo òyìnbó pé àwa là ń wéjì wọ́ ọ̀mọ́ wọ́n nídìí wọ́n ó yẹ kó máa dákẹ́ ẹnu wọn. ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ àwọn tó ń wà lọ́ńdà òṣèlú tó ń jẹ lábẹ́ wọn. ìyá mi ìpele èèyàn mélòó nílùú nàìjíríà ló jẹ́ olóṣèlú ìpele èèyàn mélòó nílùú nàìjíríà ló ń jẹ́ nú òṣèlú débi pé ibi tí kò wá yé wọn sí ni pé wọ́n ní bí oní tipa tó kàn gbà kan ní gbogbo làgò mọ́lẹ̀ owó ni ò tí ì dé tó bá dé tán kò ní ṣe kíni o ò ní lè làgò mọ́lẹ̀ mọ́ tí agbára bá dé ọwọ́ àwọn olóṣèlú tó bá wà ń ta wọ́n pín ráìsì wọ́n pín two thousand lẹ́yìn four thousand five thousand tó bá ti fún yín ọdún mẹ́rin ẹ̀ máa lọ bú ànọ́dá ọdún mẹ́rin ẹ máa lọ tó chairman local government tó fẹsẹ̀ rin àdúgbò ẹ kọjá onígbàbẹ̀ mọ́ o. house of representatives tó ń gbé sínú bóyá tó ta nineteen ninety three tó jẹ́ okòròfò tó fi ń campaign tó sọ ẹ̀yin bàbá mi ẹ má wọrí gbogbo títì yìí gbogbo bí la máa dà kan sí gbogbo bí la máa ṣe fúláwà sí gbogbo ẹ̀yin ọmọ kékeré máa gbà ṣe fẹ́ gbọ́ ìjọ tó bá ti gbà ẹ lè rí mọ́ láyé èpè kọ́ next thing báyìí Lekki peninsula ló lọ gbalẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀jọ́ jìyà ni ẹ̀yin tẹ́ wá ń kó àdá tẹ́ ń kó ọfà tẹ́ ń kó ìbọn tẹ̀lé wọn tẹ́ ló ń jà ẹlòmíín rí kúwe lórí kínní níjọ́ tó bá ti wá wọlé wọn ò ní lè wọ́n ọ́fíìsì wọn mọ́ wọn ò ní dẹ́ ló mọ́ ó ti di nǹkan míì ó ti di ẹni tí wọ́n tiẹ̀ lè sọ pé àwọn náà máa attend sí tó bá pagun ọ̀n ní tó bá máa gbé àbá ah, pè padà mo wà meeting ẹjọ́ tó lọ lọ ọdún wo la fẹ́ fi ṣe yẹn mayor Washington DC tẹ bá lọ sórí wọn máa ẹ bá lọ sórí ibi tí Amẹ́ríkà tẹ bá fẹ́ sanwó mọ́tò àbí ẹ gba tíkẹ́ẹ̀tì àbí nǹkan kan tẹ bá lọ sórí wẹ́bsáìtì wọn ẹ aago mayor bí gọ́fúnà DC ẹ anybody ló lè pè tí ò bá gbé aago yín secretary àgbà rẹ̀ dá yín lóhùn mo fi ń yé yín pé aago ẹ̀ gangan lẹ pè yẹn kò rí bẹ́ẹ̀ nílùú abínibí ìyà ń jẹ wá ọmọ aláṣọ ó wọ ìkísà ọmọ ẹlẹ́ran ó ń jẹ egun ẹni tó jẹ́ pé níbi tí nàìjíríà ń bàjẹ́ dé ẹni tó jẹ́ pé ẹjẹ́ ń mu látilẹ̀ o ẹni tó jẹ́ pé kẹ̀kẹ́ ẹ̀ ẹ jẹ́ ń pè báyìí pé ẹni tó ń lo mọ́tò ó di ẹni tó ń lo ọ̀kadà hmm. nígbà tí sí ò lọ déédéé mọ́ nígbà tí ò rọ́kadà wà mọ́ ó dẹni tó gun kẹ̀kẹ́ hmm. ṣé ẹ̀rí páyé ti bàjẹ́ hmm. iṣẹ́ wo là ń ṣe nílùú nàìjíríà tí ò bá ṣe pé bóyá èèyàn yẹn ó jẹ́ olódù iṣẹ́ wo là ń ṣe nílùú nàìjíríà tí ò bá ṣe pé eléyìí èèyàn yẹn ó jẹ́ni tó mọ̀ iṣẹ́ wo là ń ṣe nílùú nàìjíríà tí àwọn ọ̀dọ́ tá a ní tó lè boost fifty thousand nínú àkáǹtì wọn ẹ sọrú iṣẹ́ náà fún mi. àkọ́kọ́ àkọ́kọ́ ẹ lọ ṣiṣẹ́ tó bá fún ẹ ní twenty thousand lóṣù o ti fi twelve thousand o ti fi wọ mọ́tò ẹ jọ ṣe kò ní jẹun ọ̀nà dà tá a fi wá ní jalè mo fẹ́ kẹ́ dá mi lóhùn tá a bá wá wo pé ìlú wa ń da ìlú ń da ìlú ò da tá a wá dúró lórí ẹ̀ ẹ wò mí mo ti lé lọ́mọ fifty years i'm fifty four years old now wọ́n ti ń pariwo ìgò bẹ̀ta wọn ò tí ì bí aláya mi ṣèbí ń gbà kan a sì ń wò pé nǹkan táwọn ìjọba ń ṣe fún wa nígbà yẹn à ń wò ó pé kíní yìí da ní gbogbo ìgbà táwa kéré tọrọ ọmọ sùúrù lérè ni mí tá a bá sáré nígbà yẹn tó bá ti kú three days báyìí tí lẹ́mẹ́ntì sì máa kó búrẹ́dì dànù àti bọ́tà àti sandin a máa lọ bẹ̀ fresh one a máa kólé wa lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ tá a máa lọ stíyẹ̀tì náà a sọ pé kò dáńgbà náà àmọ́ àwọn ìjọba láyé ìjọba àwọn Gowon ìjọba Muritala Muhammed èló ni ẹ̀gbọ́n tèmi tẹ̀lé nígbà tó wá sí Amẹ́ríkà ní 1990 one to one ní dọ́là ẹ̀dẹ̀ ni a máa lọ. ìgbà tèmi wá sílùú yìí tẹ́mi máa wọ ìlú yìí dọ́là wà ní ṣé eighty dollar sí ninety dollar ni eighty dollar sí one dollar eighty naira sí one dollar ó ti di five hundred and seventy. ẹ dẹ̀ ní ká má lọ ìjọba ìlú nàìjíríà dẹ̀ ń wò wá wọ́n gbé àwọn ọmọ wa wọ́n pa wọ́n ẹ ní ká má lọ ìjọba nàìjíríà ń wò wá wọ́n ń rẹ́ àwọn ọmọ yorùbá wọ́n rẹ́ wọn lọ́rùn ẹ ká má lọ èèyàn wọnú ìlú wa àwọn ọmọ Mali tí wọ́n lọ rent wọ́n wọ̀lú Yorùbá wọ́n pa wá ilé a máa lọ bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lánàá sì jẹta wọ́n operate ní Ìbàdàn Èkó Ìbàdàn to Lagos expressway kò séèfù mọ́ tó bá wà nu mọ́tò sí o máa káyà sókè ni o ò mẹ́tò lè yọ sí ẹ lójijì mọ́tò ò gbọ́dọ̀ ṣe mistake takú o ti kẹ́ran ẹjọ́ torí Ọlọ́run níbo la wá ń lọ níbo gangan là ń bọ̀ nítorí pé tẹ́ ẹ bá wòó pé kí ni nǹkan tá a rí tá a rí pọ̀ o nǹkan tá a rí ó pọ̀ tó ní kálukú fífi ní ó tiẹ̀ dà ẹ jẹ́ àmà ló wà ṣé wọ́n bí sórí mẹ́ja ni nǹkan tá a rí ó pọ̀ o brọ́dà mi ti bá bẹ̀rẹ̀ sí ní kàmbì ní ìtẹ́ mi mọ̀ fúnra mi wọ́n na wà mí ní dákẹ́ ọmọ ń lọ iléèwé ó jáde school university graduate tó jáde school ìgbà tí ò ríṣẹ́ ẹ̀dẹ̀ ni kó má jalè. ṣé ó dáa kí ọmọ mo sọ kíní yẹn lórí tiktok ọmọ kékeré pé tó o bá ti wà ní ọmọ ogún ọdún sí twenty five twenty six lọ́kùnrin àgàgà tó bá jàpọ̀ bí ó yẹ kó o fi ilé òbí ẹ̀ lẹ̀ kí wọn náà lọ struggle ni kó o lọ wá yàrá kékeré kan kó o fi ara ẹ sórí ọ̀mbrẹ́là bóyá Ọlọ́run lè gbádùn ẹ̀ kó ń ṣe dandan kéèyàn dàgbà nínú ilé ẹbí ẹ̀. àwa fi tiwa ṣe sáǹpù tá a dánwò ni ẹ̀dẹ̀ ní ká má lọ. ọmọ Nàìjíríà mélòó ní ọmọ twenty twenty three years mélòó ló lè boast twenty thousand lákàntì ẹ̀ nígbà tí kò ṣiṣẹ́ ẹni ká má lọ. nígbà táwọn ọmọ wa ń jáde tán ò ríṣẹ́ ṣe ẹni ká má lọ gbogbo àwọn obìnrin tó jẹ́ pé wife material tí wọ́n lè fi àwọn ọmọ gidi kẹ́pẹ́ tọkùnrin bá rí wọn báyìí pé a ah, mẹ́lẹ̀ yóò já yẹn ni ajálẹ̀ ẹ̀ ni hmm. gbogbo wọn ti dolóṣó. Hmm. olówó nà bí. ìyá mi hmm. àti bọ́dà mi ṣe rò pé fọ́ọ̀tà ọmọ yẹn ni. ẹ ẹ dá mi lóhùn. kì í ṣẹ̀bi wọn ibi ọrọ̀ ajé bá wa dé nù. ìlú ẹ máa gbọ́ ìlú tá a wà yìí àwọn aṣẹ́wó tó ní kíláàsì náà wà o tó ń lọ club kódà credit card ló máa fi sanwó tó bá fẹ́ bá wọn sùn kò síbi tí ò sí but ibi títí wà nàìjíríà tiwa kò sínú kọ́tọ̀ wa àwọn ọmọ yìí ò tẹ̀ wá bẹ̀rù láti sọ fún pé olóṣó ni mò ń ṣe wọn ò bẹ̀rù láti sọ mọ̀ ṣe rò pé fọ́ọ̀tì wọn ni èmi kàn máa advice wọn èmi ò bú àwọn ọmọ yẹn o ìdí tí mi ìdẹ̀ fi lè bú wọn ni pé alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n folótù ṣe sample ọ̀nà àṣebi ṣe fẹ́ sọ yìí ẹ ní complain ńlá kan tẹ ní àwọn ọmọọṣẹ́ bíi forty tẹ ẹ sanwó oṣooṣù fún níjọ́ tóbìnrin bá ti wá bẹ̀ tọmọ yẹn bá nẹpọn tó lọ́yàn tó nídìí tí gbogbo ẹ̀ kún síbẹ̀ next thing chairman ló máa kọ́kọ́ wojú ẹ̀ wọ́n á ní táwọn bá gba pátánì ọmọ yẹn kò ní ṣiṣẹ́ ẹ think about it ẹ think about it ẹ jọ nítorí Ọlọ́run àwọn ọmọ yẹn náà ti wá wòye pé ah, ah, nísìnyí gan ọmọ mi fẹ́ wọ bí iṣẹ́ kan tó ti máa fún ní one fifty one fifty thousand per per month kò bá àjọgà mẹ́jọ ló lóun fẹ́ bá sọ máa tẹ̀dí lẹ̀ fún lórí àwọn máa wò pé ó kúkú pé òun òun ṣe nínú kọ́ńpìlì yẹn ló kò ń lọ gbégbá aṣẹ́wó lọ nígbà tó bìnrin táwọn ọmọ wa bá ti ní boyfriend mẹ́ta mẹ́rin kí lẹ lérò kó ṣe tó fi débẹ̀ kì í ṣe pé fẹ́ ṣe ṣì náà kì í ṣe pé bíbá sùn yẹn ni priority bí owó tó fẹ́ gbà ìjọ òun la fẹ́ ṣe dà ẹni ká má lọ àwọn tó jẹ́ olórí wa níbi tí a béèrè question ẹni pé mo ti kó ogun ẹ̀ pọ̀ ní hmm. ìfẹ́ kó pẹ́ níbi àwọn tó jẹ́ olórí wa tí wọ́n jọ ń kọ̀ǹtrólù nàìjíríà wọ́n wò wá ràn wọn ò ṣe nǹkan kan nílùú nàìjíríà wa ẹ mọ iye ọjà tí wọ́n juná sí ní ọ̀yọ́ àmì ní ilẹ̀ yorùbá àwọn bàbá wa ò rí nǹkan ṣe sí olóyè adéyẹmọ sunday igbòho tó dá kínní ilẹ̀ ẹ lọ pa àwọn ẹbí ẹ̀ nílùú bàbá ẹ̀ ẹ̀dẹ̀ ní kó dákẹ́ kó máa wò ọlọ́run fún lágbára mẹ̀sáyà ọmọ yorùbá ni ó wá jáde ó jà ó dẹ̀ wọ́n wọ̀gbọ́n ẹ̀ wọ́n dẹ̀ sá lọ ẹ̀ wá nọwọ́ gan ọba mélòó ló ti jáde ibi tí màá ti dá yín lóhùn tí màá parí ọ̀rọ̀ mi sí ọba mélòó nílẹ̀ kóòtù òjìire ló ti jáde. wọ́n ń sọ àárín wọ́n ń sọ̀rọ̀ àwọn náà ń sọ ẹ máa gbọ́ sáà tó yẹ kó sọ̀rọ̀ lẹ́ ń gbóhùn ẹ̀yìn. ìyá mi ẹ wo ẹ tí ì gẹ́ẹ̀tì lọ́jọ́. ó léwájú gangan ò sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹ tí ì gẹ́ẹ̀tì lọ́jìkì yẹn. màá wá sọ màá wá dárúkọ wọ́n sọ lóòótọ́ bàbá wa Adéyẹmí sọ tiẹ̀ ó níbi tó gbà lọ wọ́n bú bàbá bú bàbá kò sí nǹkan tó fi bú bàbá nítorí tí bàbá jáde zoom meeting mo wà ń bẹ̀ tí bàbá sọ̀rọ̀ Sunday pé ṣé Sunday ni terrorist tí wọ́n mú ìyẹn lásán ó yẹ kó ti yí àwọn èèyàn but n táwọn n tèmi expect màá sọ fún yín n tí mo lè sọ lórí ètò mi ni mò ń sọ ń bì. Yorùbá ní sọ́ni bárẹ̀ sọ́ni bárẹ̀ bẹ́ẹ̀ ni kò sọ ẹnu ẹ àgógó ẹnu ọlọ́run níjà sísọ o ọlọ́run dẹ̀ níjà síwèé bá a ṣe wà lórí ètò yìí kẹ́ ẹ̀ sì wí tán rí ibẹ̀ mú òun lọmọ Yorùbá ń dúró dè wọ́n máa wá mú pọ́ìntì yẹn gbogbo àṣe gbogbo ìtẹ́tíṣe tó da ninety percent yẹn wọn ò ní sọ ń pa ẹ̀ mọ́ òṣèré ní ẹyọ kan tẹ́ ẹ̀ sì sọ yẹn wọ́n máa sọ dunni wọ́n á gbé káàkiri ní tèmi ẹ̀spẹ́ẹ̀tì nílẹ̀ Yorùbá torí mi ò pé nílẹ̀ Nàìjíríà mọ́ o tí má kàn fẹ́ sọ̀rọ̀ dénárì bọ̀ nílẹ̀ yorùbá mo expect bàbá wa láàfin ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà mo expect ọ̀ọ́nì òrìṣà òrìkílẹ̀ mi tìtì ojúrabẹ́sá ọkùnrin ogun mo expect aláké ọ̀fẹ́ gbà bẹ́ẹ̀ ni mo expect àwùjalè mo dey expect àwọn mo expect inú wọn àwọn méjì ti kú o wàá dárúkọ wọn hmm. olùbàdàn hmm. bẹ́ẹ̀ ni sòun ògbómọ̀ṣọ́ hmm. bàbá wa elékùú tó wà ń bẹ̀ ṣe rí àwọn ọba tí wọ́n lè dúkù sọ̀rọ̀ tá a bá ti mú mẹ́fà nínú ọba ilẹ̀ yorùbá tá a wá mú gọ́vnà gọ́vnà mélòó la nílẹ̀ yorùbá náà. mẹ́fà náà ni. ká wá mú gọ́vnà mẹ́fà kí wàá fi ẹ ẹ ẹ wo ratio yẹn calculate ẹ times ẹ plus ọ̀rọ̀ tí mo sọ. So ẹ gbégbọ́ lọ sọ́dọ̀ olóyìnbó kẹ wá sọ̀pọ̀ àtẹ kẹ wo ibi tí mò ń lọ pé ṣó máa já sí rere ṣé tí àwọn tí mo dárúkọ yìí èèyàn méjìlá ni mo dárúkọ yìí ṣé tó bá jókòó ṣe rò pé wọn ní ti fi Sunday Igboho lẹ̀. àgbọ́yé àgbọ́yé. ṣé tí wọ́n bá jókòó tí wọ́n bá filẹ̀ gan ṣé kò ní ti sí negotiation lórí pé òkè kọ́pá àlàfẹ́ kò ṣe ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n wá ń pa wá wọ́n ti wá wọ ilẹ̀ wa kíní yẹn ti wá sún sí i ó ti sún wọ ọ̀dọ̀ wa báyìí kidnap yẹn wá ẹ wo nǹkan tí oníyọmí àmúṣà ti ṣe wọ́n wá jí wa gbé gidi ẹ ìmájì kéèyàn wá ṣe patí nìbàdàn wọ́n kó àwọn méje wọ́n fi èèyàn mẹ́ta lẹ̀ wọ́n ní káwọn mẹ́rin lọ mú fifteen fifteen million wa, sixty million ń bo náà ti fẹ́ rí bandit tó bá wà lórí ètò tó bá gbọ́ ètò yìí létà ẹjọ́ tó lọ lọ ẹ má mú ọmọ wa títì mọ́ ẹ lọ mú àwọn gọ́vnọ̀ Awọn olóyin kóye kọ́ máa mú wọ́n fìyà ẹ mọ̀ yí pé ó dàbí pé èèyàn tó ń fi ìyà jẹ mẹ̀kúnnù ni kò mí pé bóyá mo ti wà nínú mọ́tò bóyá mo ń lo mẹ́ẹ̀ mo ń lo mọ́tò two thousand and five àbí two thousand and six mo kọ́ àwọn ọ̀rẹ́ sínú mẹ́rin ó ti indicate pé mo ní two hundred thousand lákàntì mi. Hmm. ìjọ ìmọ̀ yìí sọ fún mi pé nǹkan máa ń lọ ó ní mo fi ṣàpèjúwe kẹ̀kẹ́ mọ́tò àtọ̀kadà fún yín tó o bá ṣí ṣọ́ọ̀bù tó o ní nǹkan tó ń tà ibi tí ìlú nàìjíríà ò dáa dé tó bá yá kínní akàn wálẹ̀ lẹ́ẹ̀kan náà ní wuyì wà wá rò pé ìyáálé kejì kan ló ń ṣe ìyá kankan ò ṣe wá o economic nàìjíríà wa ló ń bàjẹ́ nígbà tó bá ń ta kókè hundred naira tó sọ di two hundred kò dẹ̀ ní wálẹ̀ nígbà tó jẹ́ pé ìlú tá a wà tó jẹ́ ìlú abínibí wa ìlú Yorùbá àwa la ní nǹkan tí ó fa ọrọ̀ ajé àwọn bàbá wa àwọn bá wa àtàwọn gọ́vnà wọ́n dákẹ́ débi pé wọ́n nà rérò wọ́n nà wọ́n má lè títí ojú ọkọ̀ orí irin. ọkọ̀ ojú irin. tẹ ẹ bá wá wà ìwọ tó bá travel rè tó bá fẹ́ mọ̀ yìí pé o ṣẹ̀ṣẹ̀ wà ní wọ́ọ̀dì kọ́ Nàìjíríà ẹ lọ sí Àbújá ẹ lọ sí Kánò ẹ lọ wo títì ẹ lọ wo highway wọn ẹ lọ wo express wọn ẹ wo bó ṣe rí ìyẹn lẹ máa fi mọ̀ yí pé Nàìjíríà dẹ̀yìn làwa wà àmọ́ àwọn bàbá wa tí wọn bá dìde kan sọ̀rọ̀ hmm, tó bá yá Ọlọ́run ní jẹ́ ká rí èmi ti sọ fún ọ lánàá mo ní ṣó dìgbà tí fighter jet bá tó bá ń fò lókè tọkàn ju àkàrà àgbàgà ṣẹgbọn tó ń ṣẹlẹ̀ àwọn àwọn olórí mi fẹ́ dárúkọ wọn náà fẹ́ gba kí náà pè wọn ti ń gba èkó mọ́ wa lọ́wọ́ díẹ̀ díẹ̀ wọn náà ti ta àwọn ibìkan lẹ́kọ̀ọ́ òun ni wọn wá ń kó ìyá mi wàhálà ó dàbí eré ni kì í ṣàwàdà àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wá wo ètò yìí létà èyí tó bá jẹ́ ti yín tó bá jẹ́ pé àwọn tó gbé ètò yìí kalẹ̀ ìrírí náà ṣe ẹ subscribe sórí YouTube wọn bọ̀ tó bá jẹ́ pé ẹ rí ọgbọ́n kan bẹ̀ ẹ má wulẹ̀ tẹ̀lé wọn mọ́ torí mo mọ̀ pé ẹni tí ò bá skip medication rẹ̀ kò ní sọ pé nǹkan tá à ń sọ yìí kò kàn òun ìwọ tó bá ti wá lókun ẹ a jẹ́ pé òun make hundred thousand a day ó dẹ̀ ní orí bàbá Ṣúkùdì tó pé sí kọ̀rọ̀ yàrá tó ń pọ millions fún ẹ̀ irú wọn ò ní sọ fún yín pé Nàìjíríà ò dáa àwọn ọmọ fara wọ́n ń ta orí èèyàn ní twenty thousand wọ́n ń ta ojú ara obìnrin ní twenty thousand wọ́n ń ta tọkùnrin náà ní twenty thousand wọ́n ń gé apá ọ̀tún wọ́n ń gé ẹsẹ̀ òsì wọ́n ń tà á gbogbo wa dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ní ká má mú nàìjíríà ní táwa ti rí nílùú òkè òkun tó yẹ pé tó bá fún wa láyè ṣe lérò pé kò sówó nàìjíríà láti tún ṣe ni ọ̀gá ti pọ̀ jù ní kò ní jù bẹ́ẹ̀ lọ. ẹ wo bàbá wa kó ohun látàárọ̀ gbogbo ohun tẹ́ ẹ sọ kalẹ̀ pátápátá láti rí nǹkan kan méjì ṣùgbọ́n ìbéèrè kan ṣì bí méjì ṣì wà lọ́wọ́ tèmi tó wù mí láti bí yín àkọ́kọ́ ni wípé lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ tí wọ́n èèyàn mọ̀ sí Sunday Ìgbòho níbo gan-an la lè sọ wípé àbá adé báyìí nítorí oríṣiríṣi awuyewuye ló ti ń jáde lórí ọ̀rọ̀ yẹn àwọn kan ní ó ń ṣàárẹ̀ wọ́n ti gbé kúrò ní ilẹ̀ olómìnira àwọn kan ní rárá o ibẹ̀ ló wà ìrọ́nà pa oríṣiríṣi àhesọ ló ń lọ lọ́tún. ẹ ẹ wò ẹ ẹ jẹ́ kí n sáré da inú yẹn torí by eleven o'clock máa ní appointment ó dẹ̀ kú seven minutes wọn máa mú lápọ̀mẹ́ pẹ̀lú ẹlòmínà ọ̀bẹ jẹ́ sáyé dáhìn lóhùn ṣe rí mo ti sọ fáwọn èèyàn lórí péèjì mi pé ṣe rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn inú ọ̀rọ̀ tẹ́ ti bèrè sẹ́yìn ni ipe ìjà àti ẹ̀mọ́ tó ń rí lè ṣe kínní ìgbọ̀ngàn àwọn tó fẹ́ lówó tó fẹ́ gba owó lórí Sunday Igboho ó pọ̀ ju àwọn tó ń ṣe ti Sunday Igboho lọ. bẹ́ẹ̀ ni ṣẹ́ni gbogbo ìtọ́ ń ṣe yẹn ìrọ̀nà fi ń pa ẹsẹ̀ ń dùn orí ẹ̀ wú apẹ́ ẹ̀ fọ́ wọ́n poison ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. tó bá di ọ̀la tí lọ́ọ̀yà ẹ̀ bá dé ọ̀dọ̀ ẹ̀ báyìí lọ́ọ̀yà ẹ̀ máa ń láti pè ní bá Sunday sọ̀rọ̀ tẹ bá gbóhùn ẹ̀gbọ́n ẹ̀ ní sọ pé nǹkan ṣe é orí ẹsẹ̀ náà ló dé kò sí nǹkan kan tó ṣe Sunday kò tọ́ mo sọ kò sígbà tí lọ́ọ̀yẹ̀ lọ́bẹ̀ tèmi àti òun sọ̀rọ̀ bá ń fún bó ṣe jẹ́ nìyẹn but ṣe last but not the least ṣe rí gbogbo tó bá ń sọ̀rọ̀ pé nǹkan ṣe nǹkan ṣe irọ́ pa o. àwọn ọbẹ̀ jẹun tiwọn. àwọn tó fẹ́ lówó lára irú àti irú àti rírú ẹni tó bá ti monetize page ẹ ó fẹ́ rírú ẹlòmíì orí youtube ẹni ẹ wò ó sì ṣó wàá da àwa máa bọ́ lu bàbá wa a máa forí pamọ́ a máa dodge ṣé ẹ kó rí bẹ́ẹ̀ irú ìjọba wo nìyẹn Donald Trump ìgbà tó wà ní president wọ́n bu pa wọ́n ya eré ẹ̀ òyìnbó máa ní kí wọ́n ṣe dọ́nà báyìí ní títí Washington ní ká bá ṣe ní Nàìjíríà máa gbé wa tẹ́ ẹ bá ṣe nǹkan nǹkan da ìlú ò ní sọ pé kò da bọ̀ ẹ wá mọ nǹkan tí máa sọ sí ẹ̀bẹ̀ ẹyọ kan ni mo fẹ́ bẹ̀ ẹ̀bẹ̀ tí mo dẹ̀ fẹ́ bẹ̀ ó lọ sórí president Muhammadu Buhari tí wọ́n bá fẹ́ kí ìlú tòrò tí ò ní sí wàhálà kọ́míṣọ̀ ìpọ́n kó security gidi jáde àìjẹ́ bẹ́ẹ̀ kí ọdún yìí tó kanlẹ̀ wàhálà ńlá máa ṣẹlẹ̀ ní Nàìjíríà o kì í ṣe babaláwo àmọ́ tá a rí ni kí ó ràn wá lówó kán yé máa pa èèyàn àwọn èèyàn ìjọ táláyé ti dáyé ámì òun sí títì ẹ bá ti rí ámì tẹ bá rí ámì bíi mẹ́ta nínú yúnífọ̀mù ní títì ẹ kà wọn kún báńdíìtì o ẹ má jẹ́ parọ́ fún yín òfin yẹn ó yẹ kí nàìjíríà ti ṣe pé wọn gbọ́dọ̀ rí ẹni àmì pẹ̀lú uniform ẹni tí a bá ti rí uniform àmì lọ́rùn ẹ̀ ẹ̀ nà pa. ó kàn lè ṣàdédé wọ tí bá ní ọdún mo ti dèlú yìí mi ní pa fún yín twenty years tí bá ní mo rí àmì sójú bóyá ẹ̀ẹ̀kan ni mo rí àmì ẹ̀ẹ̀kan báyìí àtúnfinú tv tó bá lọ fún big operation àmì ò jẹ́ ká mú olè olè ò jẹ́ ká mú àmì mọ́ ní nàìjíríà ọlọ́pàá gan ò jẹ́ ká mú olè olè ò jẹ́ àmọ́ ọlọ́pàá mọ́ ìjọba yìí jẹ́ o ẹ ṣeun ẹ ṣeun ẹ torí pé ẹ̀yin náà ti ní àwọn ibi tẹ́ fẹ́ máa lọ àdúpẹ́ lọ́wọ́ yín ààrẹ àdúpẹ́ hmm, lọ́wọ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ lágbára ọlọ́run òkè òkè ní gbogbo a máa lọ gbogbo iṣẹ́ tẹ́ ṣe lọ́hùn-ún ọwọ́ ẹ pátá lẹ́ẹ̀fi kéré oko lẹ́ẹ̀fi kó délé ṣàṣẹ. àwọn owó ní kí n dúnkò pọ̀ ṣé ń bá iná ọlọ́bìnrin òkè hmm. lórí ajẹ́rẹ́ ìròyìn lọ́sẹ̀ ètò ìdábọ́lá ìgbàlejò àrírí jù báyìí lọ lágbára Ọlọ́run nígbà tí a bá tún ti ní àlejò jàǹkànjàǹkàn míì á sì máa bá wa pàdé ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ lórí àwọn ọlákòòjọ̀kan ètò wa níkànnì Yorùbá Broadcasting Network Ọláyẹmí Adéwùnmí Owurubutu lórúkọ tèmi ìpàdé wa bí oyin tó bá dìgbà bí. Olúmáyọ̀wá àbàjìgín àbàjìgín adé orí àfihàn ògbà ológun jẹjẹrẹ ẹṣin ló ní àrán láàmú adá àní dáràn nínú gbogbo ìtókù kọ́dún parí àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo tó wà àti tó wà wọn ò ní jí wa gbé o. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.